إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله الله أدعو الصلاة فوانبوا محمد صلى الله عليه وسلم أتما تسوج إن شاء الله لري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 أولئك يسارعون في الخيرات وهم لا سابقون الله سبحانه وتعالى قل إن الذين هم من خشية ربهم مشفقون dájúdájú àwọn tó ṣe wípé wọ́n ń bẹ̀rù والذين هم بآيات ربهم يؤمنون بكنا àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nínú òfin ọlọ́run ọba wọn àti àwọn àmì ọlọ́run ọba wọn wàlẹ́rìnà ọmọbẹ̀ rọ́bì himlá yóṣẹ́ríkò bákanáà àwọn tó ṣe wípé wọn kìí ṣe ẹbọ wọn wá orogún pẹ̀lú ọlọ́run ọba wọn. والذين يؤتون ما أتوا وقلوبهم وجلة àwọn tó ṣe pé ńgbà tá bá ń ṣe ìtọrẹ àánú àbí wọ́n yọ zaka owó wọn wọ́n yọ zaka dúkìá wọn ọkàn wọn máa gbọ̀n rírì annahum ila rabbihim raji'un wípé ọ̀dọ̀ ọlọ́wọ́ àwọn làwọn ó padà sí ulaika yusari'una fil khairat ọlọ́wọ́ ọba ní àwọn wọ̀nyí làwọn tó ṣe wípé wọ́n ń ṣọlá pàǹtètè níbi àwọn oríṣiríṣi iṣẹ́ olóore wọ́hún lẹ́ha sáàbùkù bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ni tí ń gbàwájú lọ síbẹ̀ tí a bá wo àwọn ayáwọ̀ yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó sọ nínú wọn ìròyìn àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́wọ́ba ẹni tó jẹ́ ni ọlọ́wọ́ba ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa páyà ọlọ́run ọba yóò máa bẹ̀rù ìyá rẹ̀ nígbà tí wọn bá jẹ́ni tó ṣe wípé kò bẹ̀rù ìyá ọlọ́run ọba eléyìí àmì ilé kókó ọkàn ni bẹ́ẹ̀ ni àìnígbàgbọ́ ni ẹni tó bá nígbàgbọ́ tó gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dáhùn òun lọba tí ó ní kápá lórí òun òun ni ọba tó ní ẹ̀mí òun òun ni ọba tó lè gba ẹ̀mí náà nígbà tí ó bá ń bẹ ní òǹgbà rẹ̀ láti gbà yóò máa bẹ̀rù ìyá ọlọ́run ọba àwọn mọ́ṣí ọlọ́run ọba yóò máa jìnà sí bẹ́ẹ̀ ni àwọn tí ó jẹ́ ṣe ọlọ́run ọba subhanahu wa yóò múra sí eléyìí ni ìròyìn àwọn ẹni rí ìròyìn àwọn ẹni ọlọ́wọ́n bá wọn ń fọkàn balẹ̀ lórí ọlọ́wọ́n bá ṣùgbọ́n ẹni tí ó nípayà ọlọ́wọ́n bá yóò mọ̀ fọkàn balẹ̀ ó lè máa wò ó gbé ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọba aláforíjì ọba alámojúkúrò ni yóò ṣàforíjì fún ṣùgbọ́n àwọn ẹni ọlọ́wọ́n bá wọn kì í fọkàn balẹ̀ níbi ìyọ ọlọ́wọ́n torí pé iṣẹ́ olóore tá ń ṣe wọ́n á máa wò pé sáwọn tiẹ̀ ṣe bó ṣe yẹ káwọn ṣe ló fi jẹ́ wípé tá a bá rẹni tí ó fọkàn balẹ̀ nípa ìyẹn ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ẹni tí ó ti ṣòfò ni bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ́ ẹni ìyá ni ìròyìn àwọn ẹni ìṣíwájú wa àwọn ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala oni pe omi khashiyatu rabbihim mushfiqun wọn jẹ ni tí máa bẹrù ìyá ọlọ́run ọba wọn walladhina hum bi ayati rabbihim yu'minun bákan náà tírọ ọlọ́run ọba wọn àwọn aya al-Qur'an al-Karim wọn jẹ ni tí máa gbà gbọ́ àwọn òfin ọlọ́run ọba wọn nígbàgbọ́ nínú gbogbo ẹ̀ wọn ń ni tí máa fi Qur'an gbára wọn wọn ṣe ní tí máa fi ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó máa fi ṣe yẹyẹ wọn jẹ́ ní tí máa gba gbogbo tí ó bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wa ta'ala wọn nígbàgbọ́ nú ẹ̀ ipá tọ́dọ̀ ló ti wá wọn ní fọwọ́ tẹ́lẹ̀lẹ́ kan fi mú wọn á pàtàkì rẹ̀ ju bí wọ́n ṣe ń pàtàkì ọ̀rọ̀ òbí wọn ọ̀rọ̀ olórí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ènìyàn ọlọ́wọ́n bá wọn a máa nígbàgbọ́ nínú eléyìí bẹ́ẹ̀ ni àwọn nǹkan ìyanu àbí àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá sọ́mà ní ilẹ̀ ní àwọn ara wọn ní wọn àgbà kí gbogbo àwọn nǹkan yìí àmì ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ọlọ́wọ́n ọba ló dá gbogbo ẹ̀ kò sí yìí tó dára ẹ̀ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí contrary sí nǹkan tí àwọn míín sọ sòwò jẹni tó nígbàgbọ́ nù ọlọ́wọ́ bá subhana wa ta'ala wàlẹ́dínà kò lè rọ́bì yìí láàyò ṣèkó ìyẹn nìkan kọ́ wọn wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ìwá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá eléyìí a máa wá ní oríṣiríṣi ọ̀nà ẹlòmíì látara gbígbà wípé àwọn nǹkan kan náà dára wọn àbí àwọn kan ló dá nǹkan kan yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí a ń rí ìràwọ̀ ni sánmà ni ilẹ̀ ni omi ni igi ni èyí gbàgbọ́ pé àwọn kankan ló dá eléyìí iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni tá a bá ní iṣẹ́ ẹbọ eléyìí à ń gbìyànjú àti lógbólóhùn yorùbá ni ṣùgbọ́n èyí tó bá mú jùlọ òní ká ní ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba nítorí ẹ ká fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ká máa fi tì sí ọ̀dọ̀ nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ni nǹkan yìí exclusive right ọlọ́run ọba ni ọlọ́run ọba allah òun nìkan náà ló ní ìpín láàrin wọn àti ìkànnú ẹ̀dá rẹ̀ ìwà orogún pẹ̀lú ẹ̀rí bó ti léwu kí ẹ̀dá yẹn kàǹkà tó bó ti léwu kí ẹ̀dá yẹn jẹ́ni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù tó a gbọ́dọ̀ pín nǹkan tó jẹ́ títọ́ ọlọ́wọ́n ọba nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba nìkan ká wá pín láàrin òun àti ẹ̀dá rẹ̀ ló fi jẹ́ pé ẹni tó gbé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam sí ipò ọlọ́wọ́n ọba pẹ̀lú pé n yẹ ká fún ọlọ́wọ́n ọba nìkan ó fi ń tì sí ọ̀dọ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam fọwọ́ mushrikun irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba nìkan àbí nǹkan tó yẹ kó fi fún ọlọ́wọ́n bá nìkan ó fi fún ànábì ríṣà aleyhisalatu salam àbópin láàrin ànábì ríṣà aleyhisalatu salam àti ọlọ́wọ́n bá allah àbópin láàrin jìbìrì aleyhisalatu salam àti ọlọ́wọ́n bá allah gbogbo eléyìí ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n lè rìn àwọn ọmọdé rọ́bì yìí ńlá ìṣèkú àwọn tó ṣe wípé wọn kì ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala fi rububiyyatihi wa uluhiyyatihi níbi ìjẹ́ ìjó náà lọ́ba tó dá gbogbo nǹkan ló ń ṣe jẹ ìmú fún wọn lórí pápá lórí gbogbo nǹkan bákan náà wa uluhiyyatihi àti ìjẹni tó ṣe kó nìkan náà ló yẹ ká máa fìjọ́sìn fún à fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba kan ànábì ni màláìka ni àlùjẹ̀nu ni omi ni igi ni òkúta ni èyìn ẹgbẹ́ wa ni a gbọ́dọ̀ gúnran fún kankan yàtọ̀ sí ọlọ́run ọba allah ló fi jẹ́ wípé ọlọ́run ọba sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam fasọ́lì lè rọ̀bíkà kí irun fún ọlọ́run ọba rẹ̀ wọ́n hà bákan náà gúnran fún ìgúnran fún èyìn ẹgbẹ́ wa ní orúkọ wípé òun ni ìyá òṣòrùngà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ìgbóná fún àlùjẹnu ìgbé ẹ̀tọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala fún ẹ̀dọ̀ ọlọ́mọba ni bákan náà ìképe wọn ìjẹ́jẹ́ fún wọn ìgbáralé wọn gbogbo eléyìí ìwà orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala ẹni tí ó jẹ́ ẹni gidi kì í worogún pẹ̀lú ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala so ló fi jẹ́ nígbà tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó rán mu'adh bin jabal rọ́jì allahu anhu lọ sí ìlú yemen láti lọ bá àwọn nasọ́ra àbí àwọn yahudi tó ń bẹ́ẹ̀ nítorí sọ fún pé ìnákàtà tí káwọn ahla kìtàbí àwọn tó fẹ́ lọ bá ń bẹ àwọn tá a ti fún tíra ni o. فليكن أول ما تدعوهم إليه شهادة الله إله إلا الله nǹkan tó kọ́kọ́ pè wọ́n sí tó bá débẹ̀ òun ni pé ká mú ọlọ́mọba subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo láì wá orogún pẹ̀lú ẹ̀ àwọn owó ní àwọn nàṣọ́rà àti yahudi ọlọ́mọba rán ànábì sí wọn oran anabi musa àtàwọn anabi míì tó wá lẹ́yìn oran anabi isa alayhi salatu salam sí wọn ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n ṣe wọ́n wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba pẹ̀lú pé wọ́n sọ anabi isa alayhi salatu salam wọ́n sọ di ọlọ́wọ́n ọba àbí wọ́n ti ẹ̀ pè é lọ́mọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́wọ́n ọba dé kánú nínú alukur'an kẹrin ipe takadu samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhiru al-jibalu haddan an da'u lirahmani walada ọlọ́run ọba ní sánmà fẹ́ lè fàya bẹ́ẹ̀ ni ilẹ̀ náà fẹ́ lè fàya bákan náà wò kì í fẹ́ lè dàwó ipa àwọn kan ó sùsùn wọ́n dẹ̀ fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba allah eléyìí ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí bí ọlọ́wọ́n ọba ní lam yalid wala mi yóò lajì òun ò bímọ bẹ́ẹ̀ lẹ́nìkan ò bí òun ọlọ́wọ́n ọba wala mi yẹ́kù làwù bákan náà kò sí kankan tó ṣe wípé a lè fi wí ọlọ́wọ́n ọba kófùwàn ahad tá a sọ pé òun ni akẹgbẹ́ ọlọ́wọ́n ọba so ìfi nǹkan kan sí ọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí akẹgbẹ́ àbí gẹ́gẹ́ bí ìyàwó àbí gẹ́gẹ́ bí ọmọ àbí gẹ́gẹ́ bí bàbá eléyìí ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ni àwọn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n jẹ́ ẹni tó dúró déédéé wọn kì í ṣe ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá ti jẹ́ ráìtì ọlọ́wọ́n ọba wọn ó fún ọlọ́wọ́n ọba láì ní wà orogún pẹ̀lú ẹ fi rúbùbù ìyá ti yí wà ó lè yí ìyá ti yí níbi ìjẹ́ pé òun lọ́ba tó dá wa tó ń ṣe jẹ ẹ̀mú fún wa tó ní kápá lórí wa bákan náà òun lọ́ba tó ní ẹ̀mí wa lọ́wọ́ àsìkò tó wá kọ fún ẹnì kọ̀ọ̀kan wá lórí ilẹ̀ òṣìṣẹ́ni tó lè ní kádò kọjá àsìkò náà àsìkò tó bá dẹ̀ kọ fún wa lórí ilẹ̀ tí ó lè ní ká mọ́ lọ àsìkò yẹn òun lọ́ba tí ó gbé wa dìde a gba gbogbo eléyìí torí náà tá a bá ti gba gbogbo eléyìí àwọn iṣẹ́ ìjọsìn tó yẹ ká fún òun nìkan a gbọ́dọ̀ un irun kíkí àwẹ̀ gbígbà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgúnra ni ìjẹ́jẹ ni ìgbáralé ni gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ̀rọ̀ fi fún omi kan ẹni tá a pè ní mùsùlùmí nìyí ṣùgbọ́n ní tó yẹ pé ó ń gúnran fún nǹkan míì bóyá ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ ni ní orúkọ àwọn ìyá àbí àlùjẹ̀nu ló ń gúnran fún àbólóhùn gúnran fún màláìkà kan tí ó béèrè ẹran lọ́wọ́ rẹ̀ àbí òun ké pé ànábì kan náà àwọn ànábì ọlọ́wọ́ ọba tó ní tí ó sọ pé kó sìn òun àbó ké pé màláìka tó ṣe wípé yóò bọ́ pa bọ́sẹ̀ kúrò lára ẹ̀ tó bá rí jọ́ gbé ndẹ̀ kíámà àbó ké pé èyí ẹgbẹ́ rẹ̀ àbó gbára lé wọn àbó ń jẹ́jẹ́ fún wọn ẹni tó ń ṣe gbogbo orú eléyìí ó wá orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní innahu man yushrik billah gbogbo ẹni tó bá fi lè wá orogún pẹ̀lú ohun ọlọ́run ọba fakọd haramallahu alayhi janna ọlọ́run ọba ní aljanna kó gbàgbé rẹ̀ òun ti ṣe léèwọ̀ fún wa ma wa unnar ibi tí ó dé sí inú náà ni wa ma lè zọlì mina min ansar ọlọ́run ní àwọn tó ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ torí pé wọ́n gbọ́ wá sí ọgbọ́ gbogbo kìlọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ṣorí kunkun wọn láwọn ò ní tẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba àfi káwọn wá orogún pẹ̀lú rẹ̀ kí àwọn pín ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba láàrin ẹ̀dá ọlọ́wọ́n ọba àti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí ọlọ́wọ́n ọba ó sọ fún anabi isa alayhi salatu salam nípele olóòjẹ́ gbogbo ẹni tó mú lọ́mọ ọlọ́wọ́n àbó mú lọ́lọ́wọ́n àbó gbé sí ipò ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala irú èyẹ anabi isa alayhi salatu salam yóò máa bọ́pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wíyẹ̀ bẹ́ẹ̀ tó bá di jọ́ gbẹ̀ngẹ̀ alikiyama eléyìí nílẹ̀ nínú alukur'an kẹrin torí pé ọlọ́run máa bèè lọ́rẹ̀ wà ìtìkọ́lọ́láhu ya isa bin mariam a an ta kulta lin nasi takhiduni wa ummiya ilahin min duni allah ọlọ́run ní rẹ̀ isa ọmọ mariam ṣíwọ̀lú ní kí àwọn èèyàn mú rẹ̀ àti ìyá rẹ̀ ní ilahaini nǹkan méjì tán kégbè tán gúnra fún tán jẹjẹ fún tán gbáralé min duni allah yàtọ̀ sí allah anabi isa alayhisalatu salam yóò máa fi síbi pé subhanaka mímọ́ rẹ̀ ọlọ́wọ́ ọba máa yà kúnnù li an akula máa lè sàlíbi haqqin in tí ó kì í ṣe ẹ̀tọ́ mi kò tọ́ fún mi kí n sọ ọ́ máa kúltùlá ó ní ìsọ amartani bi in tí ọlọ́wọ́ ọba tó ní kí n sọ ipe èèyàn ọmọ israẹli ẹ̀sìn allah nìkan rabbi wa rabbakum ọba tó dá mi tó ń ṣe jẹ ẹ̀mú fún mi tó ní ẹ̀mí mi lọ́wọ́ ọba tó ní alámàrí mi wa rabbakum bákan náà òun ló dẹ́yìn náà ló ń ṣe jẹ ẹ̀mú fún yín ló ní alámàrí òun ló ní ẹ̀mí eléyìí ni ọ̀rọ̀ tí anabi isa alayhi salatu salam tí ó mọ̀ sọ tó bá di jọ́ gbẹ̀dẹ̀ alkiyama pẹ̀lú gbogbo eléyìí náà nǹkan ìyanu ni bákan náà nǹkan tí ìbanilójẹ́ ni kárí mùsùlùmí tó ní wùtírà báyìí lọ́wọ́ tó ṣe pé àwọn èèyàn ń kà lọ́sàn-án lóru láàárọ̀ pẹ̀lú gbogbo eléyìí náà yóò tún máa ń mú ẹ̀tọ́ ọlọ́run ọba yóò máa fi fún ọlọ́run ọba òun ti ẹ̀tún wá kọjá igbó kèéṣe báwọn kan anabi isa alayhisalatu salam òun ni àwọn gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún bó wà lẹni tó gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹni tí ó tó anabi isa alayhisalatu salam ó gbé ẹ̀tọ́ ọlọ́mọ ọba fún ṣéwù kan àbó gbé ẹ̀tọ́ ọlọ́mọ ọba fún èèyàn kan tó ní àjẹ́ kan ni àbí àwọn oṣó kan ni àbó tiẹ̀ wá gbé fún gi àbó gbé fọ́mi àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́mọ ọba wọlẹ̀dì iná ó ń bẹ̀rọ̀ bí láàyò ṣèkó ni àwọn tó ṣe pé wọn kì í wá orogún pẹ̀lú ọlọ́mọ ọba subhanahu wa ta'ala òfin ọlọ́wọ́ bá òun gba àgbọ́ wọn jiyàn pa rẹ̀ tó bá ti rí wípé tí ọlọ́wọ́ bá sọ ní wọ́n rí inú alukur'an wọ́n rí nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ju ojú sẹ́lẹ̀ fún ni wọ́n ń ṣorí kúnkún wọ́n ń fi àṣàlú wọ́n ń fi ìṣe ìlú fi gbá dànù ọlọ́mọba subhanahu wa ta'an wàlẹ́dí na yóò na máa àtàwò wọ̀kùlóòbù ohun wàjílá tún àwọn tó ṣe pé ńgbà tán bá tún náwó náà wọ́n tún máa ná pẹ̀lú bẹ̀rù ni ẹlòmíì torí kó náwó yóò wá rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan míì yóò ní irú ẹ̀ àwa la ṣe léyìí àwa la ṣe yìí lágbájá àwa la fún lówó lágbájá àwa la ṣe léyìí ó túmọ̀ sí pé nǹkan tó ṣe kò ṣe nítorí tọlọ́run ó ṣe nítorí kárí ni sọlọ́ jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní ládà kan tí ó gbà wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́ jẹ́ pé a lè máa wo ẹlòmíì ní wíwo tayé táwa ń rí a lè máa ṣàlá lára àwọn èèyàn tí wọ́n náwó sí ojú ọ̀nà ọlọ́run ọba nìyí ṣùgbọ́n ẹni yìí ní níná tó ná ṣóun náà lẹ́ni tó fi ń wó ojú rí ọlọ́run ọba ni allahu alam ọlọ́run ọba ló mọ̀ ṣóun náà ń torí tọ́lọ́run ọba ni àbó náà ń torí kárí ni so ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run ọba tí wọ́n bá ń ná owó sí ojú ọ̀nà ọlọ́run ọba bóyá owó tó jẹ́ ọ̀ràn yàn lé wọn lórí ní ibi zaka dúkìá wọn àbí èyí tó ṣe wípé ó jẹ́ nǹkan tán fi ń wọ́ ojú rí ọlọ́wọ́n ọba tí ó kì í ṣe tí ó jẹ́ ọ̀ràn yàn lé wọn lórí ọlọ́wọ́n bá ń ṣe wọn wálẹ̀ dínà yúùtù nà máa àtàwò àwọn tó ṣe pé tá bá fún àwọn èèyàn wọn ó fún wọn wákòló gbogbo wa jílẹ̀ tún ọkàn wọn rẹ̀ tún máa gbọ̀n rèrè wípé ṣáwọn ṣe kìíní ìbò ṣe káwọn ṣe kò ń ṣe ni tí ó máa fọwọ́ sọ́yà pípé àwa inú àlùjẹ náà là ń lọ sùn sí àwa ibi tá a sin lọ́hùn dé báyìí alìjẹ́nà ló yẹ káwa wò èrò tó ń kí kò lè fọwọ́ sọ́yà ṣó ń kí dáadáa bákan náà kò lè fọwọ́ sọ́yà zakato ń yọ ṣó ń yọ bó ṣe yẹ right place ló ń fi sí wàlẹ́dínà yóò túnà máa àtàwọ̀ annahum ilà rabbim raj'un ipe àwọn ó padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba táwọn bá padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìjà wọn ní ìná fiṣẹ́ tó ṣe wípé ó lè mú àwọn rí ojú rí ọlọ́wọ́n ọba àkọ́kọ́ gbogbo iṣẹ́ tá a láǹ ṣe tó ń jọ wá lójú yìí ẹ̀mù ń kírun mò ń yẹn náfìlà lóru ẹ̀mù ń gbáwẹ̀ ẹ̀mù ń ṣe léyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bá fẹ́ gba àrọ̀ lórí ipò ń fún wa lójú tá a fẹ́ rìnà lásán gbogbo nǹkan tá à ń ṣe níṣẹ́ yìí sanwó ẹ̀ àbí mímí tá à ń mí pẹ̀lú rọrùn ẹni tó ń sanwó oxygen láti lè fi mí fún àsìkò díẹ̀ káwé tán cháàjì wọn ní hospital ṣùgbọ́n wọ òun mí bó ṣe wù ẹ́ òun mí pẹ̀lú rọrùn ká ní ọlọ́mọba subhanahu wa ta'ala ní ká máa sanwó àwọn nǹkan wọ̀nyí ṣé ìhun tá à ń kí àwẹ̀ tá à ń gbà zakata ń yọ ǹjẹ́ ó tó sanwó gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sahaba rẹ̀dùwánu láàrin jọ́ka ó ní lẹ́yìn òtìlá àhàdákùn muhammadu olùjẹ́nà ilà yàtàrà mẹ́ta ọlọ́hu bí rahmati kò sẹ́ni tó ṣe pé iṣẹ́ rẹ̀ tó gbé wà jẹ́nà nù gbogbo yìí àánú ọlọ́wọ́ wa lẹ́ẹ̀fi wà jẹ́nà àwọn sàbí ni wàlà àǹtẹ̀ yà rasulallah ìlú jíṣẹ́ ọlọ́wọ́ bá àti wọn náà ó ní wàlà àná kó lè mi gan gbogbo tí mò ń ṣe níṣẹ́ kò tómi wà ilẹ̀ yàtàgà mádàní aláhùn bí rahmati àfikọ́lọ́ ọba kò fi mí sínú kí ni inú kẹrẹ̀kẹ́ so anábùwà muhammad sallallahu alaihi wa sallam ló ń sọ eléyìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà iṣẹ́ wa náà ni àáfi wà jẹ́nà kọ́lọ́n ọba kó ṣe gbogbo wa ní ọmọ jẹ́nà bíṣẹ́ yìí ò tiẹ̀ tó at least prerequisite yẹn lè fi wọ àlùjẹ́nà òun náà ni kó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí ni tó kéré jù tí a lè fi di ọmọ àlùjẹ́nà ẹni tó wá orogún pẹ̀lú ọlọ́run ọba tó ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ó ń ké ni bí àwọn tí máa ké orúkọ àlùjẹ̀nù àbó ń ké orúkọ màláìkà kan tí màláìkà ò ràn níṣẹ́ àbó tiẹ̀ ń ké orúkọ èèyàn ẹgbẹ́ rẹ̀ àbó ń gbóná fún wọn àbó ń jẹ́jẹ́ fún wọn àbó ń gbára lé wọn gbogbo orú èèyàn báyìí nìyí kò ní nǹkan kan nínú ìpínlẹ̀ aljanna kọ́lọ́mọ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ló fi jẹ́ pé ń ta àgbọ̀rọ̀ kọ́kọ́ mójútó nínú gbogbo iṣẹ́ wa pátá òun náà ni at-tawhid ìmú ọlọ́mọba lọ́kàn ṣoṣo ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́mọba nìkan mọ́pin láàrin ọlọ́mọba àti ẹ̀dá rẹ̀ táwa ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ níbi àwọn iṣẹ́ wa yòókù káwọn jẹ́ kí kúdìẹ̀kúdìẹ̀ kó máa bẹ nínú àtàwíìdì wa káwọn jẹ́ ni tó ṣe yí pé yóò máa wẹ̀ nínú shirk ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní orúkọ pan promote culture ní orúkọ pan defend àṣà ní orúkọ wípé àfẹ́ kí ìṣe ìlú wa kó parẹ́ àmọ́ yí àwọn èèyàn tó ṣe ní orúkọ pé à ń promote culture wa ni wọ́n di ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni ó sì tún wá sí mọ́ṣáláṣí tí wọ́n wá kírun wọ́n lọ júmọ́ wọ́n kírun júmọ́ ramadan ó dé wọ́n gba ramadan wọ́n lọ hajj ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́mọba ọlọ́mọba lè jẹ́ kámọ́ oníwàlẹ́rí iná káfọ́rú àmàlùkùn kásàrà bí àwọn tó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́mọba pẹ̀lú pọ́n gbé ẹ̀tọ́ ọlọ́mọba fún ẹ̀dọ́ ọlọ́mọba àmàlùkùn àwọn ṣe dáadáa tí wọ́n ṣe kásàrà bí bí mìíràn ṣe ní bí kíyà tó ń bẹ níbi ilẹ̀ tó tẹ́ lọ yasabu zọmọ anu man ẹni tó ń gbẹ́ngbẹ́ tó bá ń wo miraj lọ́ọ̀kan yóò máa rò pómi ni ìyẹn àwọn tó ń travel lórí ọ̀dà yasabu zọmọ anu man hata ìdájà ahu ìgbà tó bá débi tó rò pómi ni lámì ẹ̀jì kò ṣe ìhà yóò wá rí pé kò ń ṣomi ilẹ̀ lásán ni ọlọ́wọ́n lápèjú ẹni tó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n tó wá láwọn ṣẹ́ dáadáa ó ń kírun ó ń gbáwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n foundation ní iṣẹ́ rẹ̀ tó ń ṣe ìmọ̀wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò wà solid ọlọ́run ọba ní fọwọ́jọ́dá láàríndà yóò wá pàdé ọlọ́run ọba fọ́ ìsàbà ọlọ́run wa fún ní ìṣirò rẹ̀ yóò ṣe ìṣirò rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ wọ́lá òsèré ìsàbà ọlọ́run tó yára sanni lẹ́sàn ni kọ́lọ́run ọba wa ta'ala kì í ṣàánú wa ìta mójútó nìyẹn òun ló gbọ́dọ̀ pọ̀ jù òun lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tẹnumọ́jú ìmọ̀wòrògùn pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n tó ṣe láàánú lónìí òní pébi táwọn èèyàn ti ń lúwẹ́ jùlọ ni ní orúkọ à ń promote culture à ń promote àṣà òun lè lòmíì fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ló fi ń gbó ló fi ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba eléyìí tá a gbọ́dọ̀ yẹ ẹrú wá wo ní n pàtàkì jùlọ nìyẹn ẹni tí o ní tawhid nínú ìgbésí ayé rẹ irú èèyàn ṣe ayé wa ìkàlára àwọn afẹ́sìn ó ń kan nígbà tó ń àwọn èèyàn ní tí a mọ̀ sí at bákan náà ó kí wọ́n lọ níbi tí a mọ̀ sí ashirk tó ń ṣe ìdàkejì ìfún ní ẹ̀tọ́ tó ṣe pọ́ nìkan lónìí ashirk òun ni ìmú ẹ̀tọ́ àbí ká tiẹ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba ká gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba kan ní tí wọ́n ń pè ní àṣírí lélẹ́yìí ní ìtí àlèpè ní ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala afọ àyè wọn kọ́ wọn ní atawhid àwọn ọmọ kékeré wa sọ ńgbà tí ó kọ́ wọn tíra débi kan ní ó ti kọ́ wọn wọn ni ya rẹ sheikh atawhid fahimna topic ten treating gbogbo gba náà ni atawhid atawhid àti gbọ́ yé àti gbọ́ àfáà ni oke òun ti gbọ́ ńgbà tó dijọ́ kejì ńgbà tí àfáà dé ìjòkó wọ́n rí àfáà tó dorí gbogbo kálukú bẹ̀rẹ̀ sí ní béèrè eré àfáà wa kí ló ṣẹlẹ̀ àfáà sì dorí kodò eléyìí ń béèrè kí ló ṣẹlẹ̀ gbàtàfó padà sọ̀rọ̀ àfáà nígbà tó ń bọ̀ wá òun rí èèyàn kan tó ṣe wípé ó ń du ẹran ó wá da ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹnu kò sẹ́ni bọ̀dì sọrọ sọ̀rọ̀ ìgbà tó dijọ́ kejì náà àfàtúndé àfàtúndorí kodò bákan náà kí ló dé afọ wa eléyìí béèrè eléyìí béèrè ìgbà táfa máa gbójú sókè àfa ní ìgbà tó ń bọ̀ wá òun rí nǹkan tán ló bá àbúrò rẹ̀ àbí nǹkan kan sùn gbogbo èèyàn bá yẹnu ó ní fa ìnáwó àti gbọ́ yìí èsì rẹ̀ ní ẹgbọ́n kankan yé èyí tí mo sọ lánàá ó wọ́ sí ju eléyìí tí mo sọ lọ lónìí àmọye àwọn èèyàn tó ṣe pé irú nǹkan tí àwọn àyẹn kó sí làwọn náà ń kó sí lónìí wọn á ní kó pẹran láti lè kó dẹ ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹnu ọ̀nà rẹ̀ láti lè fi dúpẹ́ abẹ́ni tí wọ́n ní kó pẹran kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ láti lè fi ṣe láti lè fi wáṣọ lọ́dọ̀ àwọn àlùjẹ̀nù kan ní nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó pàṣẹ rẹ̀ eléyìí ìwà orogún fún ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ni inna man yushrik billah ẹni tó bá wọ́n orogún pẹ̀lú ọlọ́wọ́n bá fọkàn haram allahu alayhi janna ọlọ́wọ́n bá ti ṣàlì janna léwọ̀ fún wa máa wà wùnà ibi tí ó di sí ibùsùn rẹ̀ inú náà ni wa máa lè rọ́ọ̀lì mi náà mi náà sọ́ọ̀rọ̀ àwọn tó ṣe pàbùsí fún ẹ̀mí ara kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ kéèyàn bá àbúrò rẹ̀ kó bá aláṣepọ̀ eléyìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni lára àwọn fọ́ọ̀mù zina tó ń wọ́ọ̀sì jù yìí ṣùgbọ́n bó ṣe wọ́ọ̀sì tó wàláhì kò tó pé kí èèyàn dẹ ẹ̀jẹ̀ ẹlẹ̀ fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe wọ́ọ̀sì tó sọlọ́ jẹ́ pé nǹkan tí èèyàn gbọ́dọ̀ wà fún pa rẹ̀ òun náà tí o wo pé òun ti ṣe fún ọlọ́wọ́n ọba oyè kọ́ ọlọ́wọ́n ọba lè ṣe báyìí èyí tó ṣe ṣe o lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà ipò ṣí bó ti tọ́ àti bó ti yẹ so bákan náà wọn ń ṣe ni tó ṣe pé yóò máa kó sínú ẹ̀ṣẹ̀ kan yóò tún máa fojú kéré rẹ̀ ìkànnú àwọn sọ̀hábà rọ̀dọ̀wánu la àlèyìn mú sọ fún àwọn stúdẹ̀ntì tí wọn eléyìí ní nǹkan bí one thousand bóyá four hundred or three hundred years sẹ́yìn ó ní ìnákùn lata'amaluna amalan ẹ̀yin tẹ́ jẹ́ stúdẹ́ǹtì wa ẹ̀ ń ṣe àwọn kan tó ṣe pé yí àdákù fi àyúnikú mi náà ṣàr lójú yín nǹkan tó ṣe yí pé ó fẹ́lẹ́ ju irun lọ ni bí irun ṣe fẹ́lẹ́ àwọn nǹkan tẹ́ ń rọ́lú nìyí lójú yín ẹ̀ka àwọn kún nǹkan tó kéré ju pé kí ni ju irun lọ kúnnà náà ọdún ha aláhàdì nàbí yìí sọlọ́láhùn àríwọ̀sálàm nílmùbí kọ́ọ̀tì lẹ́yà ní sọlá sam tí yẹn kan wá bá fi lè ṣe ní akàkúnpá àti pa ṣùgbọ́n lẹ́yìn ṣe ní sílẹ̀ ń lù ẹ́ bó wà ní tìrú sàábì yẹn bá ń bẹ lásìkò táwa yìí ní àsìkò tó ṣe pé ẹni tó bá dúró tí òfin ọlọ́wọ́ wa àwọn èèyàn ó rí lálá ṣe jù àwọn èèyàn ó rí lálá katakítí àwọn èèyàn ó rí lẹni tó ti mú ẹ̀sìn lé jù wọ́n sọ lórúkọ oríṣiríṣi wọ́n á pè ní nǹkan kí nǹkan tó ń kó jẹ́ pé nǹkan tó ń sọ àbí tó ń ṣe nǹkan tó ṣe yí pé ó lè fi hàn wọ́n nínú alukur'an kẹrin mi pé tí ọlọ́run ọba sọ ni wọ́n nínú àfẹ́rù islam ti tiẹ̀ yìí islam tiẹ̀ yìí islam yẹn ti le jù wọ́n wá tira wọn síbi àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ pé fọkànlá famin báàdì khalifun warithun kitaaba àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ọwọ́ wa lẹ́yìn àwọn ẹni dáadáa tààrù yìí warithun kitaaba tíra ń lọ́wọ́ wọn yàkùdúnà àròdọ̀ adàl adnà ṣùgbọ́n nǹkan tí ó jẹ wọ́n lógún jùlọ náà láyé yìí gbogbo àwọn ìròyìn ní ayé yìí nìkan ni wọ́n máa lé yàkùdúnà àròdọ̀ adàl adnà wọ̀yàkùdúnà sayuk fọ́rù lánàá wọ́n ní àfa iná láàgà fún ọ̀rọ̀ yìí ẹ mọ́ máa mú nǹkan lé eléyìí ò tí ì ṣe kíni kò tí ì ṣe nǹkan tí ó burú àná tí mo ń bọ́ ọ́n gbé ọ́n pè orin kan àwọn olórin ó wá ń sọ kò sí nǹkan tó kò sẹ́rí pé kí ni ìjó bẹ̀sìn jẹ́ ìjó bẹ̀sìn jẹ́ ta ló sọ yìí fún ẹ ipò ìjó bẹ̀sìn jẹ́ torí kí ni torí wípé ètò ti jẹgàba sínú gbèsè ayé rẹ náà ni àròdà adàládùnà ìlú ìjìn ayé yìí nìkan òyà kòrú sọ yóò fọrọ lánàá èyí tó bá gbà pẹ́ṣẹ́ ni wọ́n á ní ọlọ́run ọ̀bù lè tó báyà sọ yóò fọrọ lánàá aláàṣà foríjì fún wa bí ẹni tó kọyàwó rẹ̀ ní ẹ̀mẹ́ẹ̀tọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ìfọ̀ ìtọ̀lọ́kọ̀ha tó bá fi lè kọ́ lẹ́lẹ́kẹta falata hilulahu min ba'du hatta tankiha zawjan ghayra irú obìnrin bẹ́ẹ̀ wọn lẹ́tọ̀ síra wọn mọ́ àfi tó bá lọ fẹ́ ọkọ míì lókù tí ẹwà ara wọn yẹn tìrú nǹkan báyìí bá ṣẹlẹ̀ wá ní àfa iná láza fún ọ̀rọ̀ ọlọ́wọ́n bá aláforí yìí ọlọ́wọ́n bá ní fàlá tẹ̀hìlú láwùmí bá àdùn àtà tí kí azọ́jà ń gẹ́yìrà kò lẹ́tọ̀ fún mọ́ ẹ̀yìn iná láza fún ọ̀rọ̀ so wọ́yàkùnú sọ yóò fọ́rù lánàá wọ́n yíyà tí ìmọ̀ àrọ̀dùn mílò yà àkùdó ọlọ́wọ́n bá ní tàbá rírú bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n tún ṣe ألم يؤخذ عليكم كتاب عليكم كتاب ميثاق الكتاب ألا يقول الله إلى الحق الله ní ṣe bí àdéhùn tá a bá wọn ní nínú tíra òun ni pé Allah yaqulu ala Allah ila al-haq wọn gbọ́dọ̀ fi kankan ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àfin tó bá jí òdodo ọ̀dára sùnmọ̀ fi ètò ń bẹ nínú tíra ọlọ́wọ́ ọba tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n rí ṣùgbọ́n wọ́n dọwọ́ bò wọ́n níkà kún fún un wàdárù áàkìrọ̀ tó xẹ́rù lẹ́dínà àtàkùn ọlọ́wọ́ bá ní alkiyama ló lórí fún gbogbo àwọn akápáyà ọlọ́wọ́ bá afọlá tààkìrù ọlọ́wọ́ níṣẹ́ níṣẹ́ làkàyè bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwa mùsùlùmí lílóde tíra bẹ́ wájú wa ṣùgbọ́n ètò bẹnu tíra opposite ẹ̀ là ń ṣe ẹni tí ó bá ṣe kiri ní òní ọlọ́wọ́ ṣàforíjì fáwọn ẹlòmíì kò tiẹ̀ tún máa gba dànù pátápátá ni ìpele yìí ò básìkò wa mu ó dẹ̀ lóhun mùsùlùmí àwọn ẹlẹ́ tí wọ́n sùsùn wọn lóhun làwọn fẹ́ fi jẹ bàbá àdínì mọ́ṣáláṣí bí ìgbà tó ṣe fẹ́ kákan mọ́ kọ́ mọ́ṣáláṣí ká máa maintain mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tá ń maintain tá ń kọ́ tá ń decorate ṣùgbọ́n kò sí ìjọsìn ìpáyà ọlọ́wọ́ bó sí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kò ní kankan ṣe pẹ̀lú mọ́ṣáláṣí tá a kọ́ta dẹkọrétì tí ò sí jọsìn bẹ̀ tí ò sí ìpáyọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ àwọn èèyàn gidi wọ́n ń fi òfin ọlọ́wọ́n ọba ara rè wọ́n ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba bákan náà ìtàn bá tún ṣe tó jẹ́ iṣẹ́ olóore wọ́n ń jọra wọn lójú pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá ní wùlá ẹ̀ka ìsọ̀rọ̀ ìrìnà fìlkọ́ìràt wọ́n ń láhà sàbìkún àwọn tó ṣe pé wọ́n ń ṣalápá tètè ń oore lélẹ́yìí tó ṣe bí wọ́n máa gbà wájú ń bẹ́ èyí náà ni tí ẹ̀sìn ń pè wá sí káṣalápá ń tètè níbi iṣẹ́ olóore tá a bá ṣe tọrẹ àánú tí o bá ń ṣe nǹkan tó ṣe wípé a fẹ́ fi encourage àwọn ẹlòmíì nítorí dáa ní pa á mọ́ ṣùgbọ́n a èèyàn ń fà sẹ́yìn wọn fẹ́ ṣe àwa náà wá ṣètọrẹ àánú àwa fi hàn síta nítorí káwọn èèyàn lè bá a ṣe eléyìí àníyàn dáadáa ni ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé tá a bá ṣe ní ìtọrẹ àánú káfíkò ṣùgbọ́n ẹlòmíì yóò ṣe tọrẹ àánú yóò dẹ̀ ṣe ń gbangba àta wọ́n ṣe pé torí pé lè ba encourage àwọn ẹ̀kọ́ nítorí show off ni ìròyìn àwọn ẹni ọlọ́wọ́ bá ní wàlẹ́dí náà yìí tún náà máa àtàwọ̀ ọ̀pọ̀lọ́ gbogbo wàjílá tún anámi ilà arábí rọ̀jùrù àwọn tó ṣe pé tán bá fi lè ṣe ìtọrẹ àánú àbí wọ́n yọ zakawo wọn ọkàn ó tún máa gbọ̀n rírì pé ṣé àwọn ṣe kíní ìbò ṣe ẹ̀ka àwọn ṣe kọ́lọ́mọ subhana wa ta'ala kí ó ṣe àmì ẹni kọ̀ọ̀kan wa ó ṣe wá nú àwọn ẹrú rẹ̀ tí ó mọṣọlá pàǹtìtì níbi ìṣe iṣẹ́ rẹ̀ bákan náà ó yà wá ya iṣẹ́ ẹbí kó má jẹ lára kó má jẹ ká jẹ lára àwọn tí ó mọ promote iṣẹ́ ẹbí tí ó mọ sponsor rẹ̀ kọ́lọ́mọ subhana wa ta'ala kó fi ẹsẹ̀ wárí lẹ̀ sójú ọ̀nà rẹ̀. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك